أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم علم الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته من قول wa Allah madaukaci a afon a ọba tí ó sọ wá di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an alákọ̀ọ́lé nínú súra al-Mumtahina ádìdè lórí àyà ẹlẹ́ẹ̀kẹwàá يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات المهاجرات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فاستأذنوهن الله أعلم بإيمانهم فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهم فآتوهم ما أنفقوا تتقون ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تنفقوا بعصم الكوافر واسألوا ما أنفقتم واسألوا ما أنفقتم فقط وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم وإن فاتكم شيء من أزواجكم إلى الكفر ذلك عاقبتم فآتوا الذين نابت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنزل يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين بستان يفترينه بين أيديهم ولا يأتين ببستان يفترينه بين أيديهن وأرجلهن ولا يأتينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور نعم lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó pa wá láṣẹ àwọn tí a jọ ṣe àṣepọ̀ àwọn tá a sì fẹ́ hàn nínú àwọn kèfèrí àwọn ni àwọn tó ò gbógun tì wá tó ò sì lé wa jáde kó ló gbogbo wa tó ọ̀ràn àwọn ọ̀tá wa lọ́wọ́ láti gbógun tì wá àwọn èyí ni ọlọ́wọ́ ọba òpọ̀ fún wa láti ṣe dáadáa pẹ̀lú wọn ọlọ́run tó wá fẹ́ ṣe àlàyé mi àti ìdájọ́ mi fún àwọn mòmìnì ó ní ìdájọ́ àwọn muhajirat àwọn obìnrin tí wọ́n ń ṣe ìjírá wá láti Mẹ́kà lọ sí Mẹ́dínà tí wọ́n sì fi ọkọ̀ wọn sẹ́yìn tí wọ́n ṣe ríjírá torí pé wọ́n gba ètò Islam so ìdájọ́ wọn ò ní ààyè ìfẹ́ sọ̀rọ̀ bá ọlọ́ ni ìyá ayọ̀ lẹ́rìnà àmàlù يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات المهاجرات فامتهنوهن يقيموا في أي أيوة الغابو tí àwọn mùmìnì lóbìnrin tí wọ́n ṣe jíráwá láti mọ́kà tí wọ́n bá dé báyìí ẹ ṣèdánwò fún wọn kẹ́ fi máa pàápàá ìgbàgbọ́ wọn ọlọ́run ma ìgbàgbọ́ wọn ọlọ́run àti àdánwò ṣùgbọ́n ìyẹn ọkàn ohun tó hàn nìkan tí wọ́n ṣe ìdánpò fún wọn tẹ́sì mà pé òdodo ni wọ́n ń sọ lóòótọ́ ni ẹ̀sìn Islam ló gbé wọn wá ṣàyín màálùm tó mú òun náà mú mi láti mi tí ẹ bá ti wá rí ẹ̀rí tó fi hàn pé òdodo ni ẹ̀sìn Islam ló jẹ́ pé ó ṣe é gbéra wá padà tẹ́bìtì òun náà ìlànà ìfà ẹ má ṣe dá wọn padà sọ́dọ̀ àwọn ará àwọn tí wọ́n jẹ́ kékeré láhùn náà torí pé wọn ò tilẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún wọn láti gbà tí wọ́n ti gbẹ̀sìn wàdáhùn ìlú láhùn bẹ́ẹ̀ náà ni àwọn náà ti ṣe ẹ̀kọ́ fún obìnrin mùsùlùmí wàásùhùn máa hàn sọ́kùn àwọn tí wọ́n ná lórí wọn gẹ́gẹ́ bí àwọn nǹkan owó orí tí wọ́n san tí wọ́n fi fẹ́ wọn ẹja padà fún wọn. ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن تبعت دعوني قدا وصبروا ألرين وإيمنوا كيكوا كيبات صوري كوا ولا تمسكوا بعصم الكوافر أما تمو أبني كفرداني كيكسدوا كيجمع بي واسألوا ما أنفقتم

dájúdájú ọlọ́run ọba àwọn onímọ̀ ni ọba ọ̀jọ̀gbọ́n ni afá onímọ̀ yẹn sọ̀rọ̀ قل يا أيها الذين صدقوا الله ورسوله وعملوا بشرعه apé ẹ̀yin olùgbàgbọ́ lódodo tẹ́ gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ sẹ́ǹtì ń ṣiṣẹ́ pẹ̀lú ṣẹ̀ríà rẹ̀. إذا جاءكم النساء المؤمنات مهاجرات من دار الكفر إلى دار الإسلام ní àwọn múmìnì lóbìnrin tí wọ́n bá wá sọ́dọ̀ yín tí wọ́n ṣe hijira wá láti ìlú kèfèrí wá sí ìlú eh, Islam faktabiruhun ẹsẹ̀ ìdánwò fún wa lè ta'lamu sidqa imanihin torí kẹ́ẹ̀lẹ́ ma òdodo ìmáni wọn Allahu a'lamu bi imani imanihin tori pe ọlọ́run ọba ma kí ni pàápàá imani wọn síwájú fún tó يبيعهما فإن علمتموهن مؤمنات بحسب ما يظهر لكم من العلامات والبينات تبوا أما تقعي بالي ìpẹ́lú sọlóòtọ́ múmìnì ni wọ́n gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ tọ́nà sí ẹ̀rí tọ́kàrin sì balẹ̀ lé wọn lórí fádà àtàrùkú hunna ila azwaji innal kafirin ẹ mọ́ta wọn padà lọ sọ́dọ̀ àwọn ọkọ فالنساء المؤمنات لا يحل لهن torí pé àwọn obìnrin múmìnì wọ́n tọ́ sí wọn an yatazawwajna al-kuffar kọ̀tọ́ sóbìnrin múmìnì kọ́ fẹ́ ẹni tí kìí ṣe múmìnì wala yahillu lil-kuffari an yatazawwaju al-mu'minat bẹ́ẹ̀ ni tẹ̀fẹ̀rí náà tọ́ kó fẹ́ múmìnì lóbìnrin wa'tu azwaja allati aslamna mithla ma anfaqu alayhinna nínú ìgbòho ẹkún àwọn ọkọ wọn tíyàwó wọn gbẹ̀sìn ẹkún wọn lówó tí wọ́n ná lórí wọn tẹ́ ẹ dá padà fún wọn. ولا إثم عليكم أن تتزوجوهن إذا دفعتم لهن مهورهن قواسي أبرو لوري كريتة tẹ́ẹ̀fẹ́ wọn tó bá wù yín lẹ́yìn ìgbà bá san sàdáàkì wọn wọ́n tún fi fún bìnníkà àzùwádìí الكافرات اما سي مو اوبيرين في وقت مو اوبيرين في مو ذلك ما زبي واطلبوا من المشركين ما الخف ما الخفتم من مرور نسائكم التي ارتددن عن الاسلام ولا اثم به اين اترى ewa lọ́dọ̀ wọn fún wọn sanwó orí fẹ́ẹ́ lórí àwọn aya yìí táwọn náà fẹ́ rí dá tí wọ́n lọ bá àwọn èèyàn wọn ní ìlú kèfèrí وليطلبوهم ما أنفقوا من مهور نسائهم المسلمات اللاتي أسلمنا ولا حكم بكم بل فونا وهو kẹsà àwọn tẹ́yìn náà táwọn náà ná lórí yáyá wọn èyí tó di mùsùlùmí tó sáwá sọ́dọ̀ àwọn mùsùlùmí dáàdìkùn alhukumul mafu àwọn ìdájọ́ táǹkọ́ fún yín nínú àyà yìí tó wà hukmullah ìdájọ́ ọlọ́run ọba ni yahkumu bihi baynakum fala tukhalifu ọlọ́run ọba ló ń ṣèdájọ́ láàrin yín pẹ̀lú ẹ̀ ẹ má ti tàpá sí i wallahu alimun la yakhfa alayhi shay gbogbo tí ń ṣe ọgbọ́n lọ́wọ́ nú ẹ̀ àyà yìí sábàbù nùzúlẹ̀ ni pé gẹ́gẹ́ bí ó ti wá nínú Sahihul Bukhari àti Muslim láti ọ̀dọ̀ al-Mas'ud àti Marwan ibn Hakam wípé anna Rasulullah sallallahu alaihi wa sallam لما عاهد كفار قريش يوم حديبية ipe lẹ́yìn ìgbà tí àmì sàtàlà tó ṣe àdéhùn àdéhùn alákọọ́lẹ̀ pẹ̀lú àwọn Quraysh ní sulhu Hudaybiyah lẹ́yìn tó ti wà nínú àdéhùn yẹn ni pé tí àwọn mùsùlùmí tí wọ́n bá sáwá láti Mákà sí Madina lọ àwọn mùsùlùmí kí àwọn mùsùlùmí ó dá wọn padà ṣùgbọ́n tí ọ̀kan lọ àwọn mùsùlùmí bá sáwá láti Medina lọ sí Maka àwọn ò ní dá wọn padà ń tà wọn bó tilẹ̀ jẹ́ pé kò sí justice níbi ohun tí wọ́n ṣe yìí ṣùgbọ́n ànábì gbà fún wọn lórí ẹ̀ wọ́n wá ṣe àdéhùn yìí tán làwọn kan pé pé tẹ́lẹ̀ wọ́n fi Islam wọn pamọ́ ni wọ́n sì fi gbèsè sáwọn Maka wọ́n bá sáwá sọ́dọ̀ àlejò àfẹ́lẹ̀ níbi tí wọ́n ti wà ní òde ìdíyà lẹ́ẹ̀kan ti jẹ́ pé àwọn ará bí wọ́n rí wọn wọ́n wá wá láti ọ̀dọ̀ àlejò àfẹ́lẹ̀ pé kọ́dá wọn padà fọ́rọ̀ tó orí ẹ̀ ni áyà ìsọ̀kalẹ̀ sí bákan náà alwáhìrí nínú tafsiri ọgbà ìgbà wọ́rọ̀ wá láti ọ̀dọ̀ Ibn Abbas ó ní inna mushkil صالحوا رسول الله صلى الله عليه وسلم عام حديبية ipe àwọn ọ̀tẹ́bọ mọ́ta wọ́n ti àdéhùn pẹ̀lú àlẹ́bìkà sallam ní àsìkò sulhu hudaybiya ala anna man atahu min ahli makka raddahu ilayhi ipe gbogbo ara mọ́ta tó bá wá sọ́dọ̀ àlẹ́bìkà sallam kí ni àlẹ́bì ọ̀dá wọn padà ومن أتى من أهل مكة من أصحابه فهو له gbogbo ẹnikẹ́ni tó bá wá sí mọ́kà nínú àwọn ará mọ́kà nínú sàábẹ̀ àlẹ́sà sálàm tó bá wá àwọn òní ìdá padà kò rí tẹ́tẹ́lẹ̀ dáàmà ọmọ mọ́kà ni àwọn òní ìdá padà ń tàwọn. wàkátàbù bíbáàlì kàlkìtàbù wàkàtàmù orí eléyìí o ni wọ́n سبيعة بنت الحارث الأسلمية بعد الفراغ من الكتاب وقيويت أن كانوا كتي فواتي بيل رجل كبي سبيعة ومن حارث الأسلمي بوتي بي dé òde òde sọ́dọ̀ àlẹ́sà àtàlà níbi tí wọ́n مكه من lẹ́yìn فأقبل زوجها وكان كافرا. بẹ́ẹ̀ ọkọ rẹ̀ lọ́ba ti dìde léyìí tó ti jẹ́ pé ọ̀fẹ́ bọ́ ni. وقال يا محمد رد على علي امرأتي lọ́wọ́ pé àlẹ́bùsà àtọ́lá ìgbé ìwọ́ àlẹ́bì àbí ìwọ́ Muhammad dáyàwó mi padà fún mi fàílẹ̀ kàtọ́lù ṣàrọ́tà lẹ́nà án tàrúdà àlẹ́nà ní mọ́n àtàkà nínà ó ti ṣe májẹ̀mú pẹ̀lú wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá wá sọ́dọ̀ rẹ nínú àwọn èèyàn wa ọ́ dá wọn padà fún wa. fàárì tí ìlàkùn kìtàbù nà gbàdú fúbà kàdáàdá ti kọ̀wé kèkí kèkí ìgbẹ́dì sí so ọ gbọ́dọ̀ ọ àdéhùn fàánzàlọ́ máa wà rí ìlàyà ó ní bá bá sọ yìí kalẹ̀ ti kọ̀ gbogbo ẹni ọba lọ́kùnrin ẹni ìdáwọn padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣẹgbẹ́ ládéhùn ṣùgbọ́n ẹni tó bá wá sọ́dọ̀ yín lóbìnrin ẹ̀ gbọ́dọ̀ dáwọn padà kẹ́ ẹ tó gbà wọn ẹ kọ́kọ́ ṣàdánwò pẹ̀lú wọn ẹ ṣe àdánwò fún wọn kẹ́ ẹ lè mọ̀ pé lódodo Islam ló gbé wọn wá kì í ṣe torí nǹkan míì tẹ́ bá ti wá rí pé Islam ló gbé wọn wá ẹ má dáwọn padà sọ́dọ̀ ọkọ wọn tó jẹ́ kékeré torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wọn à ń ṣe halal fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti gbẹ̀sìn. bẹ́ẹ̀ sì ni àwọn náà wọn ò lẹ́tọ̀ọ́ sí wọn mọ́ tó ẹ gbọ́dọ̀ dá wọn padà tó bá bẹ́ ṣètò owó tí wọ́n lẹ́ni ẹ owó náà padà fún wọn láti inú àpò ìjọba ẹni ọba wá wù nínú yín tó fẹ́ pẹ̀lú na ìdájá àkùnrin tí ẹnikẹ́ni tó bá wá sọ́dọ̀ yín sí Madina nínú àwọn ará Mẹ́kà tí wọ́n ṣe ń jira wá lóbìnrin tó bẹ̀sùn tó fọkọ rẹ̀ sílẹ̀ ẹsẹ̀ dánwò fún ìdánwò ọ̀hún náà ni pé àdẹ́sà sẹ́lẹ̀m yóò bi oúnjẹ òun léèrè pé búra pẹ̀lú ìdí tó gbé ọ wá ni pé torí pé o gbà pé kò sí ọba míì tó tọ́kájọ́ sì fún àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo tó bá búra yóò tún búra tó mo fọ́ náà búra pé n tó gbé mi jáde kú nílùú mi kì í ṣe tó tọ́yá mò ń bínú ọkọ mi ló jẹ́ kí n jáde ẹlẹ́ẹ̀kejì yóò tún sọ pé mo búra pé kì í ṣe pé mo fẹ́ pààrọ̀ ìlú ló ń jáde kú Mákà sí Màdínà bákan náà yóò tó búra pé kì í ṣe pé mo jáde mò ń wálé ayé mo jáde torí ọlọ́run ni mò ń wáyọ̀dá ọlọ́run ọba àti òbítẹ̀ tọ́ba wá gbà wọ́n ní ó ti fẹ́ nìyẹn so eléyìí ni àdánwò tí ọlọ́run ní kí wọ́n ṣe fún wọn wọ́n bá ti gbàgbọ́ wípé lódodo Islam ló gbé àwọn jáde kì í ṣe pé bóyá ìbínú ọkọ wọn ló dé fún òfin ọkọ náà sílẹ̀ kìí sì ṣe pé torí pé wọ́n fẹ́ pààrọ̀ ìlú bẹ́ẹ̀ ni kìí ṣe pé wọ́n jáde torí ayé torí wíwá tí ń bẹ agbolé ayé wọ́n jáde ni torí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ni Allahu a'lamu bi imanihim ọlọ́run ọba mọ ìmánì wọn ọlọ́run níbi àti ṣe àdánwò ẹ̀yìn lẹ́ẹ̀ níbi ẹ̀ ìdí nù tó fi jẹ́ pé ohun tó bá hàn làwa fi ṣiṣẹ́ torí àmọ́ ti ń ní kọ̀kọ̀ so tẹ́ bá rí tó hàn sí ní pé òótọ́ ni wọ́n ń sọ ẹgbà wọn fọwọ́ tẹsẹ̀ fàyín àlùmtòmù òhunà mòmìnà tẹ́ bá rí àwọn àmì tó fi hàn lódodo pé múmìnì ni wọ́n fàlà tẹ́rì sí òhunà ìlànà ìfà ẹ má dá wọn padà sọ́dọ̀ àwọn kèfèrí لا هن حل لهم ولا هم يحلون لهن torí pé àwọn obìnrin wọ̀nyí wọn à ń a ẹ̀kọ́ fún kèfèrí torí pé múmìnì ni wọ́n lẹ́yìn ìgbà won ti gbẹ̀sìn ó ti pa dandan kí pelu aya ọkọ wọn láàmú járọ̀dù ìjọrọ̀ ti hà ṣe kí ẹ ti pé torí pé ó ṣe ti gbẹ̀sìn ó ti pa dandan وليس الكفار حلالا للمؤمنات بني كثيرين يتعتبوا مؤمن وبرين àǹfààní àyà yìí èyí tó ṣe obìnrin múmi nílé wọ̀ lórí àwọn ọ̀tẹ́bọ lè tó sì yẹ pé síwájú ẹ̀sìn Islam ẹ̀tọ́ ni àti ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam náà ẹ̀tọ́ ni ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọ di èèwọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ìjọra wá sí Madina wọ́n ní abulhaq ọmọ rọ̀bíà ó ní ọkọ ọmọ anabi sallallahu alayhi wa sallam Zainab radiyallahu so Zainab wá gbẹ̀sìn ṣùgbọ́n òun sì wà lórí ẹ̀sìn rẹ̀ títí àlẹ́bùsọ̀ àtàlà ti ṣe ìjìra lọ sí Madina òun ọ̀wá ṣe ìjìra wà Maka nígbà tí wọ́n wá jagun bájà wọ́n wá wà ní àwọn tí wọ́n mú ní prison ogun ní ìyàwó ẹ̀ tó jẹ́ ọmọ àlẹ́bùsọ̀ àtàlà ó wá ránṣẹ́ láti Maka lọ sí Madina pé òun gbọ́ pé wọ́n ń ṣe fìdá dáàbò sí gbogbo àwọn tí wọ́n mú ní prisoners wọ́n san kankan láti fi rà wọ́n padà wọ́n wà fi wọ́n lẹ̀ wọ́n wá mú ẹgbà ọrùn tó jẹ́ gold ti màmẹ́ tí ń ṣe Khadija ìyàwó Ànábì sallallahu alaihi wasallam èyí tó fún nígbà tó gbé tó tẹ̀yàwó òun ló wá fi kalẹ̀ ìpè gold yìí o wọ́n bóun fi ọkọ̀ òun sílẹ̀ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam yìí ó ti mọ̀ pé látọ̀dọ̀ rẹ̀ ló ti ti wá ó sì rántí pé ìyàwó òun tó nífẹ̀ẹ́ sí ni kíní yẹn ó kan ọkàn lẹ́sà àtàlà débi pé ó jẹ́ kí ọkàn rẹ̀ ó lẹ kó banújẹ́ lórí nǹkan yìí ó ní anẹ́sà àtàlà sọpá sọpá àwọn mùsùlùmí pé wẹ́l ìrọ̀ àìsùn àǹtùfìlì fúnra ha àti ìrọ̀ ha sọ́fà ni. ẹ mọ̀ wọ́pẹ́ torí kọjọ́ mọ̀ àmì tẹ́ bá ó tọ́ fi ẹni èèyàn rẹ̀ tá mú kẹ́ fi ilẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nígbà mùsùlùmí wá gbà pé wọ́n fi ilẹ̀ làwọn ní bára fi ilẹ̀ báwọn yóò jẹ́ pẹ̀lú májẹ̀mú májẹ̀mú fi ọ́lẹ̀ ni pé a fi ọ́lẹ̀ ń tọ́ san onífọ́ ọdọ́mọ mi padà wá sí màdínà ń tó fún ọ ní ṣùgbọ́n èyí tó ọ̀sán tá a ti fi ọ́lẹ̀ ni pé bọ́ ọba ti dọ̀rùn ọmọ mi bá mi bá padà ni wọ́n ṣe àdéhùn lé lórí nígbà tó dé mọ́ta ó sì pé àdéhùn rẹ̀ torí pé ọ̀pọ̀ wọn wọ́n kì í yẹ àdéhùn tí ìbá ti pọ́n ló ní bá nígbà dé Madina àtọ́dé mọ́ta ó fi ọmọ àlẹ́bùsà sálà lé Usama ibn àbí bàbá ẹ̀dọ̀dọ̀ zaidu ibn harita tó jẹ́ ẹrú sórí ànábì sallallahu alaihi wasallam olófilé tí wọ́n ti jọ wá láti maka wá sí madina ó wá wà madina báyẹn kò lọ́kọ míì títí ọdún mẹ́fà lẹ́yìn ọdún mẹ́fà lọ́kọ rẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ wá gbẹ̀sìn lòun náà wá ṣe é jẹ́ra wá sí madina ń bọ̀ wá dé àlẹ́sà àtàlà ń dáyàwó ẹ̀ padà fún láì ṣe pé wọ́n tún tún ìgbéyàwó ṣe láì ṣe pé wọ́n tún sọ sọ tàdá ìkí mi ìgbéyàwó bá ti ṣe lásìkò àsìkò jàìlíyà òun náà ni ànábì dá ọmọ àgbàdà fún sí. mo rò pa gbọ́ àbọ̀yé ta kíkọ̀ yìí so ó wà nù àwọn nǹkan tí ó tẹ̀lé lásìkò tí àyà yìí tó tẹ̀lé apá pẹ̀lú àwọn afáàní wọn ní lẹ́yìn ọdún méjì bẹ́ẹ̀ èyí tí ó hàn gédéǹgbé ó ní pé lẹ́yìn ọdún mẹ́fà ni ó ṣẹ̀ṣẹ̀ tó gbẹ̀sìn. ṣùgbọ́n àdíṣì ní ìwá láti ọ̀dọ̀ àmì ìjì ṣùháì lọ́dọ̀ bàbẹ́ àti jẹ́bù rẹ̀ ipẹ́ àníkà tánà dá ọmọ ẹ̀ padà sọ́dọ̀ àbìláàbù pẹ̀lú ìgbéyàwó tuntun ṣùgbọ́n àdéhìsì yìí àdéhìsì tó lẹ́ni ìdí inú tó fi jẹ́ pé èyí tí àwọn àfà wọ́n dé lórí wípé ó dá ọmọ ẹ̀ padà fún lórí ìgbéyàwó tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n níbi ìdájọ́ lẹ́yìn tí ọmọ àlẹ́bùkà ọ̀kan lẹ́yìn yìí ìdájọ́ tí àwọn àfà mùsùlùmí tí wọ́n lọ lórí ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tí ọkọ rẹ̀ bá gbẹ̀sìn àti ìyàwó rẹ̀ bá gbẹ̀sìn tó sì yà pẹ̀lú ìyàwó rẹ̀ so tí ó bá padà sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó náà gbẹ̀sìn tán yóò tún ṣẹ̀ṣẹ̀ tẹnu ní fífẹ́ tuntun yóò san tàbí àìsí tuntun bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìgbéyàwó tuntun so bí ìgbà sọ pé àwọn sọ pé èyí tí wọ́n ṣe yẹn ó wà fún ọmọ àlẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ díẹ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ní kò ní san sàdá ìdí tuntun ìyàwó tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ náà ni wọ́n ti padà máa ṣe ìrìn àfijọ́pọ̀ rẹ̀ ọlọ́ni wà á tó hùm máa àǹfààfò wọn ẹ̀dá tí wọ́n ná padà èyí ni pé tí obìnrin bá wá láti mọ́kà tó fọkọ rẹ̀ tán tó sì wá torí pé ó bẹ̀sẹ̀ ni èyí tí ọkọ rẹ̀ ń ná ẹ̀ránṣẹ́ sọ pé ìtọ́ ọ̀nà lórí ìyàwó rẹ̀ ni tó ti wá sọ́dọ̀ wa ní ìdá padà ولا جناح عليكم أن تنفعوهن إذا آتيتموهن أجورهن قوابروا كافرا في أبات سداتي ولا تمسكوا بعصم الكواكب قطفني أي مؤمني تابتوا tíyàwó yín ọgbẹ̀sùn fẹ́ kún wọ́n á máa dé lábẹ́ yín pẹ̀lú ẹbọ ṣíṣe haramu ni fàmàǹkánà láwùn mra'atun káfìrọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní obìnrin tó jẹ́ kéfè rí múṣìríkà fàlẹ́ìsà láwùn bèmọ́à kèé tẹ́ yàwó ó ti jẹ́ pẹ̀lú ìyàfẹ́ sí wọn wàkánà kùfààrù yatazawwajuna mùsùlùmí lẹ́sùn ti ẹ̀tọ́ tẹ́lẹ̀ àwọn kèfèrí wa máa fẹ́ mùsùlùmí wal muslimuna yatazawwajuna mushrikat bẹ́ẹ̀ la àwọn ọ̀tẹ́bọ náà mọ̀ ń mùsùlùmí àbáwọn mùsùlùmí náà máa fẹ́ ọ̀tẹ́bọ lóbìnrin lẹ́yìn náà ọlọ́run wá sọ wọ́n wá ní ìdájọ́ èyí ó dálé lórí àwọn ọ̀tẹ̀ bọni nǹkan gbà lérò pẹ̀lú eléyìí ni pé àwọn ahlul kitab tí wọ́n ń jẹ́ nàfárá àti yahud tí wọ́n yàtọ̀ ọkùnrin mùsùlùmí tí ó bá gba ẹ̀sìn ìyàwó rẹ̀ tí tọ́jẹ́ nàfárá àti yahud yẹn ó sì lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n tí obìnrin mùsùlùmí tó bá gba ẹ̀sìn ọkọ ẹ̀ tó jẹ́ náà fara àbí Yahud kò lẹ́tọ̀ọ́ sí ìdí inú tó jẹ́ pé lásìkò tí àyà ìsọ̀kalẹ̀ Sayyidina Umar ìyàwó ẹ̀ méjèèjì lọ́kọ̀ ọ̀lẹ̀ torí pé àwọn ọ̀gbẹ̀sùn tí wọ́n sì padà sí Mákà wọ́n so eléyìí ó ní ìdájọ́ àárín yìí wàtàlú ma anfaqtum wàlìyàtàlú ma anfaqu tí ó bá tẹ̀lẹ̀ pé nínú yín obìnrin kan ó ti rí dá padà sí maka tó sì lọ́kọ ẹ béèrè lọ́wọ́ wọn kí wọ́n dáńtẹ́ iná padà tẹ́yìn náà bá ti jẹ́ pé obìnrin wọn lọ́wọ́ sọ́dọ̀ yín ẹ̀yin náà san tán tí wọ́n ná padà eléyìí ni justice eléyìí ni justice dáìlìkún hukmullah ọlọ́run ni eléyìí ni ìdájọ́ tó yẹ pé ìdájọ́ ọlọ́run ni yahkumu bainakum tó ń ṣe láàrin yín wallahu alimun hakim ọlọ́run ọba ọba onímọ̀ ni ọba ọ̀jọ̀gbọ́n náà ṣùgbọ́n wọ́n ní dídá ohun tí èèyàn ná ohun tí wọ́n ná padà lẹ́yìn ìgbà tí obìnrin bá gba ẹ̀sìn wọ́n ní ó fi ma lásìkò yẹn ni ṣùgbọ́n ní ìsìn ìjìmá olùkúlà máa wọ́n ní wọ́n ní dá padà fún wọn torí pé Islam ti fi hàn pé tí ọkùnrin àti obìnrin tí bá ilé ṣègbéyàwó tí àṣepọ̀ bá lè wá láàrin ara wọn obìnrin yẹn ti jẹ sàdáàkì ẹ̀ nìyẹn obìnrin yẹn ó ti jẹ sàdáàkì ẹ̀ nìyẹn tó bá bá yà kò ní dá nǹkan kan padà fún mọ́. فإن فاتكم فإن فاتكم شيء من أزواجكم إلى الكفار فعاقبتم أمهات الذين أزواجهم مثل ما أنفقوا فاتقوا الله الذي أنتم به مؤمنون ọlọ́mi fàyín fàtàkùn ṣe òmìn àzúwájìkùn ilẹ̀ kùfà tó bá wá tẹ́lẹ̀ pé a rí nínú àwọn obìnrin tí wọ́n ti rí dá lọ́sọ́dọ̀ àwọn akẹ̀kẹ̀ rí bó tilẹ̀ jẹ́ pé irú ẹ̀wọ̀n pọ̀ ẹnìkan náà ni tárìkù Islam tó fi rinlẹ̀ pé ó ṣẹlẹ̀ lásìkò náà tọ́jú obìnrin tó sì ṣeré dákúta padà sí Maka ṣùgbọ́n kò ṣẹlẹ̀ yàtọ̀ sóhun wọ́n ní tọ́ba ti ẹ̀wà ṣẹlẹ̀ pé ọ̀kan lọ àwọn ìyàwó yín ó wá ṣeré dá padà lọ sí Maka ẹ béèrè lọ́wọ́ wọn san tẹ̀ sí ohun tí ẹ ná wọn san fún yín tí wọn ò bá wá san fa àkọ́bùsùn ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ láàrin yín tọ́jẹ́ bí ìjà àti ogun tẹ́ ẹ bá ṣe tọ́lọ̀ fún yín lárànṣẹ́ lórí wọn ẹ yọ nínú ghanima tẹ́ẹ̀rí ẹ̀sán fún ọkọ sí àwọn ẹ̀sà lọ ẹ̀sán fún ọkọ yẹn padà yí pé ohun tó ná lórí ìyàwó ẹ̀ ni bó bá tiẹ̀ wá tẹ̀lẹ̀ pé kò sí yẹn ń tí baitul mal tó bá wà sógbótó ní ẹyọ́nú ẹ̀ sọ́kọ́kọ́ ipe nǹkan ná lórí ìyàwó rẹ̀ fọ́ká lọ ni fàátù lẹ́dínà dáàbàt azwajuhum ẹ fáwọn tí ìyàwó wọn sá lọ tí wọ́n tẹ̀rí dá nípò máa ń fàkùn gẹ́gẹ́ bí nǹkan wọn ná wàtẹ́kùn lọ́ọ̀ ẹbẹ̀rù ọlọ́run alẹ́bí antum bíi mu'minun èyí tó ń pé òun lẹ gbàgbọ́ ọlọ́run tẹ gbàgbọ́ yẹn ẹbẹ̀rù ẹ̀ àfa onímọ̀ yẹn sọ̀rọ̀ ní wàyìn láì kọ́ báàbò zawjatikum murtaddati ila al-kuffar tí apá kan lọ àwọn ìyàwó yín tí wọ́n ṣe rí dá tí wọ́n bá padà lọ sí mẹ́kà lọ́sọ́dọ̀ àwọn kèfèrí walam yu'tikum kuffari muhuruhun التي دفعتموها لهم باتنا وتشري وقع ووصنتين قد ثم ظفرتم بهؤلاء الكفار lọ́lọ́run wá fún yín lágbára lórí àwọn àfẹ̀fẹ̀rí yẹn awọ́gẹ́rìhìm àbáwọn míì wọn tàtọ́rùtùm àlẹ́yìn ọlọ́run ṣe fún yín lórí wọn. فعاقوا الذين ذهبت أزواجهم من المسلمين من الغنائم أو غيرها ẹ fún àwọn síyàwó wọn sá lọ sọ́dọ̀ àwọn tẹ̀fẹ̀ rí ẹ̀sán tí wọ́n ná padà fún wọn nínú owó náà. mítò máa àpọ̀ òun nà mí nà lòhó gẹ́gẹ́ bí tí wọ́n sọ fún wọn nígbà tí wọ́n fẹ́ fún wọn ní sàdáàtì kọ́bùlà dáàlì tàbíwájú yẹn. wàhọ́kù lọ́hà lẹ́bi àrùkùn bí mòmìnir ẹ̀páyà ọlọ́run ọba tó yẹ pé òun lẹ gbàgbọ́ ẹbẹ̀rú ẹ̀. Ayà yìí, wọ́n ní sábàbù nùzúlẹ̀ ni pé ó sọ̀kalẹ̀ lórí Ummu Hakim bínti Abi Sufyan, Ummu Hakim ọmọ Abu Sufyan, irṣẹ́ṣẹ́ṣ, ó ṣe rí dá وتركت زوجها عباس بن سليم القرشي هو في عقل سنة مدينة وكان في مكة ọkọ rẹ̀ orúkọ rẹ̀ abbas ọmọ tẹ̀mím alkúrọ́ṣí fàtàzàwájáha rọ́dùlù fàkàfíyùn lárakùnrin kan láti ìjọ sákọ̀fì ọwà fẹ̀ ní maka wà nám tàbtàbtò mra'atò mìngáyìí kùrẹ́ṣin gáyìrùha kò sí obìnrin kan tó ti rí dánú àwọn kùrẹ́ṣ yàtọ̀ sí òun nìkan ثم عادت إلى الإسلام فبنينا وقد في الإسلام orí ẹni ayà yìí sọ̀kalẹ̀ sí wípé tí a bá rí nínú àwọn obìnrin yìí tí wọ́n ṣe rí gbá lọ sí mẹ́kà tí àwọn bèbèrí òsì kan oríṣẹ́ ẹ̀nà lórí wọn pọ̀ ẹ̀yìn ẹmú nínú owó ìjọba nínú owó dáúlà nínú baitilmal ẹ̀sán fọ́kọ tọ́lọ́wọ́ lórí ìyàwó ẹ̀. eléyìí ó ní ìdájọ́ ọlọ́run ọba ẹbẹ̀rù ọlọ́run ọba lórí ẹ̀ kí ẹ mú àṣẹ ọlọ́run ọba jẹ. ọlọ́ni ya ayọ̀ nẹ̀bí yìí. يا أيها يبايعنك على أن لا يشركن بالله شيئا على أن لا يشرك لله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن فلا يأتي بلسان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم نعم ọlọ́ni yá ayọ̀ nàbí mo pé ìwọ ànábì sallallahu alayhi wa sallam إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا tí àwọn mùmìnì tí wọ́n bá wá láti maka wá sọ́dọ̀ rẹ nígbà àwọn ṣe mò bá yá àpẹ̀lú rẹ ṣe mò bá yá àfún wọn lórí pé wọn ò ní ṣẹbọ sọ́nà wọn bá mọ́ wàlá yasrikna bẹ́ẹ̀ ni wọn ò ní jalè wàlá yaznina bẹ́ẹ̀ ni wọn ò ní ṣe àgbèrè wàlá yaqtulna awladahunna ohun tí wọ́n máa ń ṣe lásìkò jàìlíyà tí wọ́n máa ń bo ọmọ wọn mọ́lẹ̀ láàyè ipé wọn ò ní ṣe má wàlá ya'tina bi buhtani yaftarinahu bayna arjulihinna bayna aydihinna wa arjulihinna bẹ́ẹ̀ ni wọn ò ní mú irọ́ tí ò tẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n mú wá ipé bẹ́ẹ̀ lọ tẹlẹ̀ èyí ni pé nígbà náà obìnrin a máa lóyún fọ́kùnrin mi yọ́ wàá gbé wá fọ́kọ rẹ̀ pé oyún rẹ̀ ni ipé wọn kò tún ṣerú ẹ̀ wọ́n la bẹ́ẹ̀ ni wọn ò ní tàpá sófin rẹ̀ gbogbo ń tọ́ bá pa wọ́n láti rẹ̀ wọ́n máa ṣe ní ti dáadáa fàbàyí àhùn náà wọ́n tàbí sílẹ̀ òun náà tí wọ́n bá gbà ipá wọn ṣe gbogbo eléyìí ṣe mùbáyà pẹ̀lú wọn kó o sì tọrọ àforíjì fún wọn inna Allaha ghafurur rahim dájúdájú ọlọ́run ọba ọba ọláforíjì ni ọba oníkẹ́ni. فهو ميسر وني يا أيها النبي إذا جاءك النساء المؤمنات لله ورسوله ìwọ òjíṣẹ́ Ọlọ́run tí àwọn obìnrin múmìnì tí wọ́n bá wá bọ́ ọ tí wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti òjúfẹ́ rẹ̀ ìwà hibnaka ala alla yaj'alna ma'a Allahi shariha tí wọ́n bá fẹ́ ṣe mùbáyà kó ṣe lórí pé àwọn ò ní ṣẹbọ mọ́ gbogbo ohun tí wọ́n ń ṣe tí kì í sọ gbogbo ẹ̀ ni wọ́n fi ilẹ̀ wala yusrikna shay'a bẹ́ẹ̀ ni wọn ò ní jalè mọ́ wala yaznin wọn ò ní ṣàgbèrè ولا يقتلن أولادهن بعد ولادة أو قبلها wọn ò ní máa pa àwọn ọmọ wọn síwájú kí ó tó bí wọn àbí lẹ́yìn ìgbà wọn bá bí wọn tán wala yulhitna bi azwajihinna awladan laysa minhum bẹ́ẹ̀ ni wọn ò ní gbé ọmọ wá látòde wọn dápọ̀ mọ́ àwọn ọmọ ọkọ wọn kó ní ti wọn ni wala yukhalifnaka fi ma'rufin ta'muruhunna bihi bẹ́ẹ̀ ni wọn ní tàpá táwọn òfin rẹ níbi ti dáadáa tó ń pa wọ́n láti fún ó ṣe fàáhìdùnà aláàdáàlè ṣe àdéhùn pẹ̀lú wọn lórí ilé wọ́pùlùbùlàhùnà mọ́fìrọ̀mìnàmọ́ kọ́ wá àforíjì fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba inna allaha ghafuru li rahimun bihim bẹ́ẹ̀ ni ọba oníkẹ́ ni yóò sì kẹ́ níbi àwọn obìnrin tó bá wá sí rùbáyà pẹ̀lú anẹ́bísọ̀ àtọ́lẹ̀m orí àwọn nǹkan mẹ́fà ó ní wọ́n ṣe rùbáyà lé lórí alákọ̀ọ́kọ́ ni pé wọn ò ní ṣẹbọ mọ́ wọn ò ní bọ nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ nìkan wọn ò ní bọ ère wọn ò ní bọ kúta wọn ò ní bọ ọ̀pẹ̀ bẹ́ẹ̀ ni wọn ní bọ màláìkà kan àbẹ́yàn ọlọ́run ọba nìkan ó ní wọ́n máa ẹlẹ́ẹ̀kejì wọn ò ní mú nǹkan tí kìí ṣe ti wọn wọn ò ní jalè bẹ́ẹ̀ ni wọn ní ṣe zìnà zìnà ìkọjú ẹnu àlà ni bẹ́ẹ̀ sì ni ìtẹ ọmọlúwàbí ọkọ mọ́lẹ̀ ni tóbi ìmú tó sì ṣe wọ́n náà yẹ tún na ọ̀làdàhùn nà ẹlẹ́ẹ̀kẹrin wọn ò ní pa àwọn ọmọ wa bí wọ́n ṣe ń pa wọ́n lásìkò jàhìlíyà yálà tí wọ́n tó bí wọn àbí lẹ́yìn ìgbà wọn bá bí wọn tán sẹ́ni tó bèèrè ni wọ́n wọ́n lọ gbé wọn bò láàyè gbogbo ilé ìpátá ni ó fi rí ilẹ̀ wọn ò ní ṣe mọ́ ẹlẹ́ẹ̀karùn wọn ò ní gbóyún wá láti ta tó gbé sáàrin àwọn ọmọ ọkọ wọn pé ọkọ wọn ni ẹlẹ́ẹ̀kẹta wọn ò ní tàfásófin àlẹ́bìkọ àsálà lórí àwọn nǹkan tó ń pa wọ́n láti tó ń ṣe ní ti dáadáa gẹ́gẹ́ bí àwọn tí máa ń ṣe gẹ́gẹ́ bí ẹkún lórí òkú wọ́n pàṣọ mọ́ra wọn bẹ́ẹ̀ ni wọn ò ní máa dúró pẹ̀lú ẹni tí kìí ṣe dúró mọ̀hárami wọn ní kọ́kọ̀ láì fẹ́ lómi pẹ̀lú wọn gbogbo orú àwọn nǹkan tí àlẹ́ sọ àtọ́là ń kọ́ fáwọn obìnrin pátá ni wọn ò ní ṣe tó bá wá gbà nípa wọn ó ṣe yìí ọlọ́ni àdéhùn pẹ̀lú wọn lórí eléyìí lẹ́yìn náà wá àforíjì lọ́dọ̀ ọlọ́run áyà yìí wọ́n lọ sọ̀kalẹ̀ fáàmẹ́sà àtẹ́lẹ̀ ní àsìkò fatu maka lẹ́yìn ìgbà tí àlẹ́sà àtẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí gba bẹ́yà àwọn ọkùnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbẹ̀sìn wọ́n ṣe mùbáyà fún àlẹ́sà àtẹ́lẹ̀ pé àwọn gbà lánàbí wọ́n sì gbà látíwájú wọ́n sì máa tẹ̀lé gbogbo àwọn òfin tí ẹ̀sìn Islam pàwọn láti rẹ̀ so lẹ́yìn náà lànàdùn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí gba àwọn mùbáyà àwọn obìnrin Imam Bukhari ó gba àdísì wa látọ̀dọ̀ Urwa ọmọ Zubayr láti ọ̀dọ̀ ìyálà wa Aisha radiyallahu anha ìyàwó Ànábì sallallahu alaihi wa sallam ó ń sọ̀rọ̀ yìí pé àlẹ́bìsà sallam lẹ́yìn ìgbà tó bá ṣe imtihan fún àwọn tí wọ́n ṣe rí díráwá nínú àwọn múmi yìí pẹ̀lú ááyà tó sọ̀kalẹ̀ rí so anẹ́bùsà sálà máa sọ wípé kọ́bí bàyá àtúgá wípé àbáyá àtúkì bẹ́ mo ti ṣe mùbáyà pẹ̀lú rẹ̀ kalaman lọ́rọ̀ wàlà wàlláhì máa mẹ́ta ti yàdùhú yàdà mùrọ̀ àti ọ̀tún kìí ṣe pé ànẹ́bí ọwọ́ àgbà owó obìnrin ọ̀hún mú wọ́n wà jọba wọn Aisha ni ọwọ́ ànẹ́bísà àfálà ọ̀kan ọwọ́ obìnrin ní ìrí pẹ́ẹ̀pẹ́ ní mùbáyá àti àsìkò tí kìí ṣe mùbáyá ànẹ́bí gba obìnrin lọ́wọ́ mú láti sọ pé àwọn ṣe mùbáyá so eléyìí ẹ̀rí ni tó fi hàn pé kìí ṣe ẹ̀tọ́ kóbìnrin ọmọ àbá obìnrin lọ́wọ́ àbí kọkùnrin ọmọ àbá obìnrin lọ́wọ́ tí kìí ṣe títí ẹ̀ haramu nìyẹn bẹ́ẹ̀ náà ni imam muslim náà ló gbarú àdíìsì báyìí wá torí ká má gbára lásìkò ìkankan náà ni ó ń túmọ̀ sí so aisha ṣe ìfirinlẹ̀ iṣẹ́ alẹ́sà kánà kì í gbá obìnrin lọ́wọ́ torí pé wá ṣe mùbáyà àbí ipò tí ẹ̀wà gbá obìnrin wọ́n torí sábàbí ni ó ní ọ̀sẹ̀lẹ̀ rí dépò ó búra ó ní wàláhì ma akhadha rasulullahi sallallahu alaihi على نساء قتل إلا بما أمره الله تعالى إذا نبقى صلى وتمبايع قلوب الكري أياكي فلنطل وبقى لا وما مست كف رسول الله كف امرأة قط إذا أتلو ونبقى صلى وقرأ أتلو بالكري وكان يقول لهن يوم صفوة الوار إذا أخذ عليهم tó bá gba mùbáyà àwọn yóò ní kọ́ ní bàyà àtòkùn na ibẹ̀ mo ti ṣe mùbáyà àtẹ̀lé rí kàlámẹ́n ọ̀rọ̀ kìí ṣe pé bíbọ̀ lọ́wọ́ lóòótọ́ lóòótọ́ a máa bọ àwọn ọkùnrin lọ́wọ́ tí ó bà wọn lọ́wọ́ tán bá ṣe mùbáyà يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب Ọlọ́run ni yáyọ̀ lẹ́bí na ámànù, a pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo لا تتولوا قوما غضب الله عليهم ọlọ́run tún padà lórí ọ̀rọ̀ ta fi ń sọ ọ́bọ̀ látẹ̀yìn torí àti fi rinlẹ̀ ẹ má ṣe mú àwọn ẹ̀dọ́ kan tọ́lọ́run ti bínú sí wọn ẹ má ṣe wọn mú wọn lálágbàkàyà ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ ẹ má mú wọn lólùdámọ̀ràn kọ̀dìyà ìsúnmínà àfẹ̀rọ̀ àwọn gan wọn ọ̀ràn kan pé nǹkan kan bẹ táwọn olùdókòó bẹ̀rẹ̀ àlùfẹ́ àmọ́ torí pé wọ́n ti mọ̀ pé àìkú àwọn ni iná làwọn ń lọ kàmá yẹ ìsàlùkùfààrù min ashabil qubur gẹ́gẹ́ bí àwọn kèfèrí bí wọ́n ṣe ní wọ́n ṣe játọ̀ náà nínú pé ẹni tó bá kú tá a gbé bò kò ní dìde ọlọ́run fún ní dìde bí má gẹ́gẹ́ bá àwọn náà ti játọ̀ náà ń bẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ti bí náà àwọn náà játọ̀ náà pé àwọn ní nǹkan kan táwọn ó ṣe ní oore lóòjọ́ gbẹ̀dẹ̀ àti àmà lóòjọ́ gbẹ̀yìn أعطاني ميسرني يا أيها الذين آمنوا بالله ورسوله أقي إنتهك وقل والله وباكي بفاء لا تتخذوا الذين غضب الله عليهم لكفرهم أصدقاء وأخلاء أما سموني وأوطلهم في الدين في سوري ìyá àìmoore sọ́nà tí wọ́n ṣe ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ àbí kẹ́ ẹ mú wọn lólùfẹ́ kọ̀dìyẹ ìṣù min sawabillahi fil akhirah torí pé wọn ọ̀nà kan bá wọn ó lóore kan lọ́dọ̀ ọlọ́run níjọ́gbẹ́lẹ̀ àlùkìyàmọ̀ kama

ẹ̀sán kankan táwọn ò rí lọ́dọ̀ ọlọ́run ọba aw kama ya'isa al-kuffaru min ba'di mawtahum ashabul qubur àbí gẹ́gẹ́ bí àwọn kèfèrí bí wọ́n ti jákà máa pé àwọn tí wọ́n ti kú tí wọ́n ti gbé wọn bò wọn à ní gbé wọn dìde má lé i'tiqadihim adamul ba'th torí pé èròǹgbà wọn ni àdìsọ́kàn wọn ni pé kò síjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà eléyìí ó ní ìparí súrọ́tù al-mumtahina walhamdulillahi rabbil alamin wa sallallahu ala sayyidina muhammad wa alihi wa ashabi wa sallim taslima ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti sọ lánàá àwọn ọ̀rọ̀ ìyẹ̀jú kan àti àwọn ìtọ́kasí afẹ́ṣe fún ara wa irú eléyìí a ti fún wa ní ọdún tó kọjá lọ ṣùgbọ́n ọlọ́run ti àwọn ẹ̀dá ní onígbàgbé kò ìdínú tí a ti fẹ́ rán ara wa létí àtẹ̀mí àti àwọn tí wọ́n máa gbọ́ ó pé Ramadan tá wà nú tó bá wá bó ti máa ń wá yóò wá pẹ̀lú àwọn oore tó pọ̀ kíkà alukur'an níní sùúrù ìpáyọ̀ ọlọ́run ìtọrẹ àti ìtẹ́ ìwọ́poríṣi lọ́dọ̀ ọlọ́run pàápàá jùlọ ọlọ́mọ àwọn ẹrú ẹ̀ láti inú iná sínú ọgbà ṣùgbọ́n bí ti tí a bá wòye sí ètà ń gbà lọ ìbáyìí a rí pé nǹkan àbẹ̀rù ni nǹkan èèmà ní kàyéfì ni torí pé lílọ rẹ̀ ó ṣe ní ní kàyéfì wípé àwòrán náà ti kìlọ náà nù ṣùgbọ́n súnnà ọlọ́run ni lórí ẹ̀dá wọ́n ní lèkúlè ṣe ìgbàlùwà ìdìbà gbogbo nǹkan pátá lónígbà tí ó dé àtìgbà tí ó lọ gbogbo tó bá ti jẹ́ pé yóò dé tó yọ padà lọ náà ni wọ́n bí dáyà wà ní háyà gbogbo nǹkan ló ní bẹ̀rẹ̀ tó sì ní parí kò sí tó tí ò ní tó ní bẹ̀rẹ̀ tí ò ní parí wà tó wà mọ́ gbogbo tí ń bá mí tí ń sẹ̀mí yọ padà kú náà ní bó ti lò tó wal ayyamu khazainu li a'malikum ọjọ́ tààrí tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ ibẹ̀ ni àpò iṣẹ́ wa wà ó ní àpò iṣẹ́ wa wà iṣẹ́ yẹn náà ni wọ́n pè wá sí lóòjọ́ bẹ́ndẹ̀ alkiyama ọlọ́n ni yawma tajidu kullu nafsin ma لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه Ọ ra'ufun bil ọjọ́ tí olúkúlùkù gbogbo èèyàn pátá yóò rí tó ṣe ń fẹ́ èyí tó ṣe lóore ọwà níwájú ẹ̀ èyí tó ṣe láburú ò ní níwájú ẹ̀ yọ́wọ́ a máa ra kà pé aburú kó dìnà tó ń tẹfẹ́tẹfẹ́ ìdídìnà ìbùwọ̀ oòrùn sí ìbùyọ̀ oòrùn ọlọ́n ni òun kìlọ̀ àrò òun fún yín wallahu ra'ufun bil ibad ọba ọba aláàánú ni a máa ṣàánú ẹ̀dá ẹ̀ iṣẹ́ yìí o ni ó pè wá sí ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama ọjọ́ tọ́lọ́run ni yá ìbáàdì innama hiya a'malukum ukhfiha lakum ẹ̀yin ẹrú mi tíra ń wájú tá a ń tẹ́ ẹ ṣe ni gbogbo ẹ̀ pátá làwọn alákọ̀ọ́lẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ pátá láti sọ kò sí tó yẹ mẹ́nu ẹ̀ gbogbo ẹ̀ pátá láti san ẹ̀san fún yín lórí ẹ̀ faman wajada khayran falyahmidillah ẹni ọba bá oore pàdé kó dúpẹ́ fọ́lọ́run mi ìyàtọ̀ sẹ́yìn fàdà yaluman na illa nafsa kó má dẹni kankan lẹ́bi àyàfi ara rẹ̀ oṣù Ramadan yìí àmà ó ti bẹ̀rẹ̀ a sì ti rónì a wà rí parí òní àmà a wà rí parí Ramadan òun gan ẹnìkan ọmọ kam min mustaqbil al-yawm la yastakmilu mélòó mélòó lẹni tó jí lónìí tó sì ti rí bẹ́lẹ̀ ọjọ́ tí ò ní rí parí ọjọ́ náà wàkà mímọ amílẹ̀ rádàn láàyò dèrí kò ó mélòó mélòó lẹni tí ń ranka tó ń ṣe nǹkan náà láti òsì ní dọ̀nà òun ó kú púpọ̀ so ìdí nù tó fi jẹ́ pé ó tọ́ ká ṣe àwọn ìtọ́kasí kan sí méjì sí mẹ́ta gẹ́gẹ́ bíi mẹ́fà lórí ọ̀rọ̀ rọ̀mọ̀bọ́n yìí káni ilé ọba kọgbọ́kọ́ kọ́lọ̀wọ̀n ọba kó ṣe wá láǹfààní pẹ̀lú ẹ̀ àkọ́kọ́ ní ẹ̀ ni pé nígbà Ramadan dé ó dé lálejò ni torí pé gbogbo wa là ń ẹ̀ ń retí àlejò tí ó dé dáàjọ́ sí fọ́lọ́run dáàgbàwẹ̀ máa ṣe lẹ́yìn kàràwé nígbà tó dé inú wa ṣùgbọ́n ìṣe tí àlejò ni pé a máa lọ lásìkò bá dé àlejò ọkọ̀ọ̀rù rẹ̀ yọ lọ torí pé kìí so ń lé bẹ́ẹ̀ náà làwa gan fúnra wa lé ayé àlejò ni wá lọ́jọ́ ọjọ́ kan á lọ á kàn mọ́jọ́ òun ni ṣùgbọ́n á lọ eléyìí ti di ọ̀ràn yẹn ká wá ṣe ìpèsè sílẹ̀. Si pẹ̀lú ìpáyà ọlọ́run ọba àti ìgbàgbọ́ àti iṣẹ́ eré àti ìtẹ̀lé òfin ọlọ́run àti ìtànẹ́bì rẹ̀ eléyìí ni ìpèsè tó dáa jù dáa lè dé bá lóòjọ́ bẹ̀rẹ̀ àlùkẹ́yàmù ìtọ́kasí ẹlẹ́ẹ̀kejì ni pé rọmọbọ́ yìí ìṣesí ẹ̀ ọfarajọ ènìyàn torí pé ọmọ ènìyàn níjọ́ta bíi olúkúlùkù àwọn tó bí rẹ̀ ni wọ́n ń dunnú nípa àwọn bí màtáyé lọ́jọ́ tó ẹni tó ń dunnú pé àwọn bí yẹn gbogbo àwọn ẹbí ẹ̀ ni wọ́n máa so bẹ́ẹ̀ náà ni Ramadan nígbà tí ń bọ̀ à ń dunnú pé ń bọ̀ Ramadan náà lọ́wọ́ ti fẹ́ lọ yìí àwọn olùpáyọ̀ ọlọ́run tí ń bá lọ àwọn máa ń sunkún ni ẹkún àti kó oore àti kó àwọn ìkẹ́ oríṣiríṣi tọ́lọ́run mọ̀ fún ṣe fẹ́dẹ̀ gbogbo ẹ̀ ló ti lọ ìdí tí wọ́n máa fi ń sunkún fi máa ń lọ nìyẹn. ìtọ́kasí ẹlẹ́ẹ̀kẹta ká mọ̀ pé lílọ Ramadan ti ń lọ yìí ó ń sún wa mọ́ ajẹ̀lì wa ni gbogbo wa lásìkò tá lẹ̀. lílọ rẹ̀ ó ń pòwe fún wa ní wípé àsìkò tiwa náà sún máa lọ. so lílọ rẹ̀ wáàdí ni ẹni ó gbàwẹ̀ ọdún kọkọjá tó bá wòye sí ajẹ́ pé three days ó fi lọ́nu nínú ọjọ́ tó ní tí ó lò ayé ọjọ́ yìí ò sì ní ohun tí ọwọ́ á kù ó ní àwọn ẹni tó ṣe nínú àwọn ọjọ́ yẹn oore ni àbábúrú ni ohun tí ó kù ni. so eléyìí fi hàn pé lílọ Ramadan ó ń sún wa mọ́ ájẹ̀lì wa ni ìdínú tí a bọ́kùnrin tó fi sọ pé ibnu Adam innama anta ayyam idha zahaba yawmuka zahaba ba'duka. ìwọ́n máa nẹ́rì adam gbogbo owó tó wulẹ̀ tó gbogbo tó wulẹ̀ ní gbogbo ọlá tó tó ní gbogbo nǹkan tó wulẹ̀ ní ní ayé àpèjúwe rẹ àpèjúwe ọjọ́ ni sílẹ̀ má tí ń padà wá tú à ń padà wá rí òpópó bẹ́ẹ̀ náà ni wọ́n ọmọ ànábì adam kọ́tọ̀ tiẹ̀ náà bá dé kò sẹ́ni tó lè tún sọ bẹ́ẹ̀ làfọ́ olórin kan pé ramuru dina al'ayyamu tẹ́tọ̀rọ̀ wà ìnàmá nùsáàkù ilẹ̀ àjáàlì wà láìlò tẹ́rù àwọn ọjọ́ ń rí kọjá pẹ̀lú wa àti mọ̀ pé rírí kọjá sí rírí kọjá wọ tẹ̀tẹ́ ní ń fà wá lọ sí àjẹ̀lì wa a sì lajú àwọn wò fàlà àìdùn dákà ṣàbábùn lẹ́dì mọ́bọ̀ nígbà wà ní èwe tó ti wá rí kọjá lónìí kò lè padà mọ́ wàlá záìlù láàrá màṣíbù mọ̀kátàrù bẹ́ẹ̀ ni ewu tó ti bẹ̀rẹ̀ sí yọ sí ọ sí ọ kò lè padà wá di dúdú mọ́ so Ramadan lílọ rẹ̀ wá ìdílé ń ṣe fún wọn ìtọ́ka ẹlẹ́ẹ̀kẹrin ni pé lóòótọ́ lóòótọ́ la gbà wẹ̀ lóòótọ́ lóòótọ́ la bá wọn sí tàràwíì òótọ́ làwọn náà gbìyànjú àti sádàkà tá ṣùgbọ́n eléwòó ló lè fọwọ́ sọ̀yà tọ́lọ́run gbà lọ́wọ́ òun ohun tó ń ṣe ọlọ́run gbà lọ́wọ́ kò sẹ́nìkan ló lè fọ́ sọ́yà tó ohun tó yẹ ká ṣe lẹ́yìn Ramadan ká má dànù dúró láti máa bẹ ọlọ́run pé kó gba gbogbo iṣẹ́ tá a ṣe mọ Ramadan kó gbà lọ́wọ́ wa àwọn ìdúró wa àti ìbẹ̀rẹ̀ wa àìhòǹgbẹ́ àtẹ̀bí àdídá oorun mójú wa tá ṣe gbogbo ẹ̀ pátá kí ọlọ́wọ́ bá kó san ìsan rẹ̀ fún wa. ìtọ́ka àwa ní Ramadan alhamdulillah ajẹ́ni tí ń kírun àtijẹ́ni tí ń gbàwẹ̀ ajẹ́ni tí ń kọrẹ ajẹ́ni tí ń ní sùúrù ajẹ́ni tí kìí jà a ní san ibi pẹ̀lú ẹbí torí tá ń gbàwẹ̀ àwọn nǹkan táà ń ṣe láì dá gbogbo ẹ̀ láti fílẹ̀ báwo la ṣe fẹ́ padà sí lẹ́yìn Ramadan bóò ni a ṣe padà sí lẹ́yìn ìgbà tí rọ̀mọ̀bọ́n bá lè kó lọ tán tí àwọn ẹṣẹ́ tá a fi ilẹ̀ tá a ṣe mọ́ láti padà sẹ́nu ẹ̀ ní àbẹ́yẹ tá a ń ṣe ní dáadáa tá a ti bẹ̀rẹ̀ sí ṣe nínú oṣù yìí ó ń láàfin ilẹ̀ là ní ṣe mọ́ olúkúlùkù koronú sí torí pé káwá máa fi ìwà jọ àwọn kan tí ọlọ́wọ́ bá kìlọ̀ rẹ̀ fún wa èèyàn méjì ni ọkùnrin kan bẹ́ẹ̀ lóbìnrin kan obìnrin ọ̀run orúkọ rẹ̀ rẹ́ńtọ̀ bíntì sáà a máa ń hun sọ ni aṣọ ni máa ń hun ó wá di pé ó ti ń ṣe gángangan njú wa máa ṣe lójoojúmọ́ ni pé láàárọ̀ kùtùkùtù báyìí tó bá jí aṣọ ni ọ̀mà rẹ̀ títí ilé ó fi kú tó bá ti wá ohun sọ nǹkan tó ti dá àtẹ́wò pé àwọn ah, aṣọ tó dá ní yóò sì wá padà máa tu yóò máa tu yóò máa tu yóò sì tu palẹ̀ nìyẹn yóò wá sọ ìjọ kejì náà ìjọ padà máa ṣe nìyẹn yóò tún nù mí tílẹ̀ bá ti tú yóò ti tu palẹ̀ kí ni túmọ̀ eléyìí ó ní àwọn ẹlòmíì wọ́n fi ìyà orú obìnrin wọ́n fi ìwà wọ́n fi jọ orú obìnrin torí pé iṣẹ́ eré tó ti ṣe lásìkò Ramadan àwọn aburú tó ti sílẹ̀ lásìkò Ramadan tí Ramadan bá ti lọ tán yóò tún padà fẹ́ ẹsẹ̀ àárọ̀ rẹ̀ gbogbo ẹ̀ pátá yóò tún mú pàtó ọmọ ìṣe gbogbo àwọn nǹkan tí ń kọ̀ tí ò ń ṣe torí fóònù gbá rẹ̀ gbogbo ẹ̀ ni ó padà máa ṣe ẹni ọba ṣe bí ẹ̀ ó ti ṣe bí ẹni tọ́lọ̀ ní wàdà àtàkùnú كالتي نقضت غسلها من بعد قوة آكافها أما تقصي فالوالي كتابة لن يبطوكيه أتوكيه تسي جدا تسي جيو توا تفالي ilé rẹ̀ gbogbo wàhálà tó ṣe ilé rẹ̀ kò sẹ́rẹ̀ kankan bẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó gbáwẹ̀ tó yọ zàká tó tún ṣe kìyàmù lẹ́yìn fún kìtàráwé lóríṣiríṣi àwọn ẹṣẹ́ tó ṣe ní Ramadan kọ́ wá padà sẹ́nu àwọn nǹkan tí ò ṣe tẹ́lẹ̀ mọ́ tó ń ṣe gẹ́gẹ́ bí àpòjúwe rẹ̀ náà nìyẹn tó kò ní mú lọ síbi kankan ojú kan náà ni ó kù ó sí. ẹlẹ́ẹ̀kejì ó ní arákùnrin kan tọ́lọ́wọ́ bá fún nímọ̀ tó fún lágbọ́yé ẹ̀sìn tó sì ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí ìmánì ti jòkó lọ́kàn rẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí gbádùn ìjọsìn fọlọ́wọ́ ọba lẹ́yìn náà lọ́ba yí padà bọ́ gbogbo aṣọ ìmánì kalẹ̀ gbogbo aṣọ ìpáyọ̀ ọlọ́run kalẹ̀ gbogbo aṣọ iṣẹ́ gbogbo ẹ̀ lọ́pọ̀ kalẹ̀ ọwọ́ á mú òtìjẹ́ rẹ̀ sọ gbogbo tó ti ṣe sẹ́yìn gbogbo ẹ̀ pátá ló ti bàjẹ́ kò sí nǹkan kan tí ó rí inú ẹ̀ ọlọ́run ni watlu alayhim naba alladhi atainahu ayatina ká fún wọn ìròyìn ẹni tí a fún ní àyà wa tó sì ti máa tán tó ti mọ ìtumẹ̀ fansalakha minha ló bá bọ́ ọ́lẹ̀ gẹ́gẹ́ bí ejò ṣe máa bọ́ awọ rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ló ṣe bọ́ kìíní náà sílẹ̀ tó eléyìí náà àpèjúwe àwọn tí wọ́n fi àwọn iṣẹ́ ẹbú tí wọ́n fi ilẹ̀ nù àwẹ̀ Ramadan àwọn iṣẹ́ tí ọ̀dá tí wọ́n fi ilẹ̀ nù àwẹ̀ Ramadan tí Ramadan bá wá lọ tán wọ́n tún wá gbé gbogbo ẹ̀wọ̀ wọ́n máa ṣe àpèjúwe wọn nìyí ọlọ́run ní ó burú lápèjúwe wọ́n dàbí ajá takuru mọ́ tí ò yí padà tá a fílẹ̀ tí ò yí padà eléyìí ni àpèjúwe wọn àpèjúwe tó burú ni um, if the one away is the football game. yeah. We are going to continue our yeah ìtọ́ka sí ẹlẹ́ẹ̀kẹfà ó ní pé mo béèrè lẹ́ẹ̀kan Ramadan tí a gbà ṣé ọlọ́run gbà lọ́wọ́ wa àbí kò tiẹ̀ sí gbà lọ́wọ́ wa ìdáhùn tí gbogbo wọ́n dáhùn ni pé ẹnìkan ọ̀mà ọlọ́run nìkan lọ́mà ṣùgbọ́n àwọn aṣíwájú àwọn náà ń tí máa ń fún wọn lómi nínú tí wọ́n bá ti fẹ́ rí ìdí ni pé ọlọ́run ni wàlẹ́dínà yòókùnà máa aka wà olóògùn wájìlẹ̀kùn annahum ila rabbihim raji'un أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ọlọ́ni àwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan dáa fún wọn tí wọ́n ṣe tí wọ́n sì ń ná nínú àwọn nǹkan tá a fún wọn tí wọ́n ń tẹ̀lé gbogbo tá a ṣe ní tá a pa wọ́n láṣẹ láti ṣe wọ́n ń ṣe gbogbo léyìí tó ti bẹ́ẹ̀ náà ẹ̀mí wọn wà nínú bẹ̀rù wọ́n ń ronú dọ́kà wọn padà sọ́dọ̀ ọlọ́run ọba wọn àwọn wọ̀nyí àwọn ni wọ́n máa ń ṣe wọ́n máa ń sáré lọ síbi ìdí oore ṣíṣe orí ẹ̀ ni wọ́n sì ń ṣe ìdíje eléyìí aisha ìyálà wa aisha ìyàwó àlẹ́bí muhammad sallallahu alayhi wa sallam ó béèrè ọdọ́ àlẹ́bí sallam àwọn wo làwọn tí ọlọ́run sọ̀rọ̀ bá ife wọ́n ń tẹ̀lé òfin ọlọ́run wọ́n ń gbogbo tọ́lọ́run pa wọ́n láti tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n tún ń bẹ̀rù ọjọ́ táwọn pàdé pẹ̀lú ọlọ́run kí ni tí wọ́n ń ṣe ṣé jìnnà wọ́n ni àbí wọ́n ń jalè àbí wọ́n àlẹ́sà àtàlà ní láàyà bí n tètè dé gbá nǹkan o kì í ṣe pé wọ́n ń jalè wọn ò fi ṣe jìnnà bẹ́ẹ̀ ni wọn ò mutí. ولكنهم الذين يصلون ويصومون ويتصدقون وهم يخافون ألا يتقبل منهم àwọn lànà wọn tí wọ́n ṣiṣẹ́ eré wọ́n kírun wọ́n gbààwẹ̀ wọ́n tọrẹ ṣùgbọ́n wọ́n bẹ̀rù ọlọ́run má wọ́n bẹ̀rù pé kọ́lọ̀ wọn kọsẹ́ náà lẹ̀ fáwọn ọkọ̀ mọ́ gbà nǹkan wọ́n bẹ̀rù lẹ́nu lórí pé ọlọ́run ní innama yataqabbalu Allahu minal muttaqin ẹni ọlọ́run máa gbàṣẹ́ rẹ̀ òun làwọn olùpáyà ọlọ́run ọlọ́run ṣe àwẹ̀lé wọ̀ nínú ẹ̀ torí ìdí kan péré náà ni torí kí àwọn èèyàn ó lè jẹ́ olùpáyọ̀ ọlọ́run nínú ìpáyọ̀ ọlọ́run ni in tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n ò ṣe mọ́ nínú ìpáyọ̀ ọlọ́run ni àwọn nǹkan tí wọ́n fi ilẹ̀ tí wọ́n ò ṣe torí fọ́mọ́bà àwọn ẹ̀wọ̀n jẹ́ nínú ìpáyọ̀ ọlọ́run náà ni ìrun tí wọ́n ń kí tàràwé ìdánkí gẹ́gẹ́ bí àkèyàmù lẹ́yìn ọrẹ tí wọ́n ń ta àtàwọn oríṣiríṣi iṣẹ́ eré tí wọ́n ń ṣe nínú Ramadan gbogbo ẹ̀ ní jẹ́ ìpayà ọlọ́run ṣùgbọ́n tó bá di Ramadan àmì àlámà pé ọlọ́run tẹ̀ ó ní àmì pé ọlọ́run tẹ̀ bá ń kírun tí ń ṣiṣẹ́ ó fi hàn pé irun tí ń ṣe torí pé kò sí ṣáká ń bẹ̀ pé ọlọ́run ní irun a máa ṣìyàn lọ́wọ́ ọ̀sẹ̀ ẹ̀kú sọ ẹni tí ìrun rẹ̀ ọba ti sí lọ́wọ́ iṣẹ́ ẹ̀bù àjẹtọ́ ọlọ́run ọ̀gbà rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí àwẹ̀ rẹ̀ ọba kan lórí páyọ̀ ọlọ́run ọlọ́run ọba àwẹ̀ rẹ̀ náà nù so ká gbìyànjú láti mọ bàtẹ̀ wà jẹ́ ọlọ́run ní innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run ọba máa gba iṣẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n páyà ọlọ́run ọba ni àwọn olùpáyà ọlọ́run àwọn kọ́ ni wọ́n fi ọtí mímu lẹ̀ tó ń fò padà sí ìdí ọtí yìí olùpáyà ọlọ́run kọ́ lẹni tí ó fi ìdìnà síse ilẹ̀ tí ó tó padà sí ibi ìdìnà olùpáyà ọlọ́run kọ́ ní ó fi ẹ̀gàn síse tẹ́lẹ̀ tí ó tó padà sórí ẹ̀gàn náà olùpáyà ọlọ́run òun kọ́ ní ó fi ẹran ọmọ ẹ̀yà rẹ̀ tí ń jẹ lẹ́yìn ó fi ilẹ̀ láìṣe tí ó tó padà sẹ́nu ẹ̀ eléyìí ń fi olùpáyà ọlọ́run olùpáyà ọlọ́run ni ẹni tí máa ń ṣe continuation nípasẹ̀ rẹ̀ tí ò ní break yọ kọ̀ntínú gbogbo ọgbà yọ máa gbìyànjú láti máa lékún ohun tí èṣe tẹ́lẹ̀ á gbìyànjú láti máa ṣe eléyìí olùpáyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run dẹ̀ ni òun náà nìkan lèyàn fi wọ bàdẹ̀ra ọlọ́run ni mọ́tàlù jẹ́nmẹ̀tì lẹ́tí wé ìdàlùmọ́tàkù àpèjúwe àìjẹ́nà ta pèsè lẹ̀ fáwọn olùpáyọ̀ ọlọ́run lẹ́ẹ̀tọ́ jẹ́ pé àìjẹ́nà kò sẹ́ni tí ó wọ bàyẹ̀ fẹ́ tó bá jẹ́ pé olùpáyọ̀ ọlọ́wọ̀ bá ní. Aya lórí ilé ọ̀pọ̀ jàǹtìrẹrẹ ọlọ́ni kul adhalika khayrun am jannatul khuldi allati wu'ida al-muttaqun. Sílẹ̀ dáa pèsè rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ àwọn olùpáyọ̀ ọlọ́run ọba so àyè tó pọ̀ lọ́lọ́run ọba ti sọ pé àlùjànnà yóò òun pèsè rẹ̀ dé àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ni so tá a bá wá fẹ́ ká jèrè lórí iṣẹ́ Ramadan ká ṣe òní kámú Ramadan bí bàtà lọ sílé ẹ̀kọ́ gbogbo tí Ramadan wa kọ́ wa gbogbo ẹ̀ pátá káwa fi sínú practice ká máa ṣe ń jẹ́ alukur'an àbí ramadan ó kọ́ abáwo láti páyà ọlọ́run ọba torí gbogbo àwọn nǹkan tá a fi ilẹ̀ òun náà ní páyà ọlọ́run gbogbo àwọn tá à ń ṣe ní irun kíkí àwẹ̀ gbígbà àti zàkà yíyọ àti sádàkà tá à ń ṣe gbogbo ẹ̀ náà ní páyà ọlọ́run ọba tá a bá kọ̀ǹtínú àti máa ṣe dájúdájú a wà nínú àwọn olùpáyà ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun ni pé ramadan ó kọ́ wa pé gbogbo ń dábàá ṣe ká ṣe torí ọlọ́run ikhlas torí pé ààwẹ̀ bá ń gbà ní ìsìn tí ń bá ń sọ fún yín pé wọ́n mọ̀ ń bá àwẹ̀ kí ni tí yóò túbọ̀ fún yín kí ni ìròyìn tí mo fún yín kò sí ìròyìn kankan bẹ̀ torí pé gbogbo àwọn tó jókòó ìpátá ni wọ́n ń bá àwẹ̀ kò sẹ́ni tí èbá àwẹ̀ ká ni mo fẹ́ fi hàn so bẹ́ẹ̀ náà ni gbogbo iṣẹ́ tá a bá ṣe ká ṣe fún ọlọ́run nìkan ká fi hàn níbodè káṣe ń torí ọlọ́run àwọn èèyàn rí wọn ò rí o kò sí ń tọ́kàn wá àwọn èèyàn yìí wọn ò yí o kò sí ń tọ́kàn wá káṣe ń torí ọlọ́run gbogbo eléyìí ó ní Ramadan kọ́ wa and that is why tó fi jẹ́ pé inú àdìsí kò sí ọlọ́ni kúlù amali ibn Adam lahu illa siyam gbogbo tí ọmọ ànábì Adam ti tiẹ̀ ní àyàfi ààwẹ̀ nìkan kí nìdí tó fi jẹ́ ti ti ọlọ́run nìkan torí pé ọlọ́run nìkan lọ́mọ ẹni tí ń gbà á ọlọ́run nìkan lọ́mẹ̀ntì ń gbà ọlọ́run ní fa iná òlì sí tèmi ní wàhánà àjèjì bí èmi ní rẹ̀ gbogbo ṣùgbọ́n in tí agbàlérò yìí ni pé ọlọ́run ti sàkọọ́lẹ̀ lórí gbogbo ṣẹ́ ẹni ọba ti dáadáa ẹyọ kan yóò ní mẹ́wàá tó bá ìpayọ̀ ọlọ́run tó jù lọ a máa fún ní seven hundred lórí ẹ̀ àti tó ti ẹ̀jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwẹ̀ ọlọ́run ní fáwọn màláìkà ọlọ́run ṣe òun gangan ni ó fún ẹrú rẹ̀ ní ládá tó bá wù yóò sì bú láìjẹ́ kó tètè ro rẹ̀ ni yóò bú láìsí ro rẹ̀ gbábá ní dẹ́bínú wa nù bá ní ìsìn àwọn tó yàn márùn-márùn àwa ajé àkan akàtọwọ́ gbọgbá ni àwọn àpò fún wọn dájúdájú tiẹ̀ ní ọ̀pọ̀ torí pé àká tó gbogbo dá àbáta pípọ̀ ní máa pọ̀ ọlọ́run ní ṣèṣirò lórí fúnfún ẹ̀dá tí ọba fún wọn so ìdí nu tó fi dá kápáyọ̀ ọlọ́run láti ṣe ìfúláàsì ní gbogbo tẹ́ta bá ṣe Ramadan ọkọ wa ní sùúrù àti àmúmára gbogbo ẹ̀ la rí ebi àtòrògbẹ àti ìkóraró níbi gbogbo gbádùn táwọn gbádùn èyí tó ti mára táà lè ṣe amáṣe gbogbo ẹ̀lá sílẹ̀ kí la fi sílẹ̀ àti sílẹ̀ pẹ̀lú sùúrù àti àmúmára ẹlòmíì a máa sọ̀rọ̀ ọ̀pọ̀ tó bá sì sọ̀rọ̀ yìí yóò tàbí ṣe wọ́n ní kó fi ọ̀rọ̀ tí ò dálẹ̀ gbogbo ẹ̀ ló fi ilẹ̀ ó mú sùúrù kò sọ so gbogbo eléyìí òun náà ní ń kọ àrùn bàbá ń lọ kọ ní gbogbo eléyìí so gbogbo ẹ̀kọ́ tó sì ti kọ́ yìí kọ́mọ́ sí ilẹ̀ kọ́mọ́ sí ilẹ̀ lẹ́yìn Ramadan tó kọ̀ntínú láti máa ṣe lọ ọlọ́run ní innama máa fáwọn àwọn ní ẹ̀san wọn láì jẹ́ kó ń ṣèṣirò rẹ̀. nínú ẹ̀kọ́ tá kọ́ nínú Ramadan ó ní pé Ramadan kọ́ wa ní gbìyànjú bó láti ṣe gbìyànjú láti gbógun ti ìfẹ́ ọkàn wa àti èsì agbìyànjú agbógun tèsù àti gbógun ti ìfẹ́ ọkàn wa. gbogbo ẹ̀ pátá la kọ̀ fún ní tí ń fẹ́ ààfún torí pé a fẹ́ ṣe ìfẹ́nú ọlọ́wọ́ ba eléyìí ohun tó dáa ni bẹ́ẹ̀ sì ni àlẹ́fà àsálà ń pa wá ní ó wa lẹ́dùn rẹ̀ ká wọ́n bí àlẹ́fà àsálà yìí pé jihad wo lọ́lọ́ àmọ́ tí ń jẹ́ jihad èwo lọ́lọ́ antu ó o ṣe jihad lórí ara rẹ̀. kó o ṣe jihad lórí ara rẹ wàháwáka àti ìfẹ́nú rẹ fi dáàtì láì azọ̀wàjáde torí ìtọ́lọ́wọ́ ọba eléyìí jihad tó K'o kó ti ìfẹ́nú ọkàn rẹ àti ara rẹ gan fún rẹ kó ṣe ìfẹ́ ọlọ́run eléyìí jihad tó jù òun mélòó lẹni tí ó sì ní nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ju pé yóò fi sínú náà lọ arákùnrin kan kú nínú jihadi àwọn sàájú àdẹ́mùsà ọ̀sánlá wọn ti fẹ́ mọ̀ sọ pé masha eléyìí ó ti wọ ọ̀ọ̀ aljanna ní ṣe torí pé ó ti ṣe ṣàhádà anábì ní ẹgbẹ́nu dání ẹ mọ̀ sọ̀nfẹ́ẹ̀lì eléyìí olóòlá lọ́wọ́ wọ́n wá lọ wò ó kí ni ìdí tẹ́lẹ̀ àfẹ́lẹ̀ fi ní ó wà nù náà mọ̀ pé tán bá ń jagun ó máa ní àwọn nǹkan tán máa ń kó jọ nínú àwọn gẹ̀nímà ó ti wo nǹkan kan tó wù ú tó mú lójú wọ́n wá di fi mú ẹ̀wẹ̀ nígbà wọn rí wọn bá àlẹ́bí mi ìdí ó gbààwẹ̀ lódodo tó ìdínú tó jẹ́ pé ó yẹ kí á gbógun ti ẹ̀ ní ìfẹ́ ọkàn wa àtẹ̀mí wa Ramadan masha Allah aka Qur'ani o a sì gbọ́ Qur'ani a lọ sí tarawih a rí pé Qur'ani náà ń kà a lọ síbi tahajjud a rí pé Qur'ani náà ń kà àwọn náà ń gbìyànjú à ń gbé Qur'ani à ń tọ́ sọ eléyìí náà ó wà nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú Ramadan ká má fi ilẹ̀ ká máa ka Qur'an ní gbogbo ìgbà pàápàá jùlọ torí pé oṣù ọ̀hún gan fún rẹ̀ oṣù Qur'an torí pé inú oṣù náà la sọ Qur'an kalẹ̀ olúkúlùkù kó dùn láti máa ka Qur'an tí Ramadan bá wa lọ tán àwọn àgbé kùránù ẹ àgbé síbi ìfèrèsé báyìí èrùbọ́ wà á bò ó bọ́yọ́ di Ramadan ní ìfàtúkú sọ̀kalẹ̀ kì í ṣe bó ti yá ṣe nìyẹn ká máa gbé kùránù ká máa ní ìṣesí papọ̀ pẹ̀lú àlùfáà ní gbogbo ìgbà ọlọ́ni innal ladhina yatluna kitaba Allah dájúdájú àwọn tán ka tírà ọlọ́run ọba wa aqamu as-salah tí wọ́n sì gbèrò dúró wa anfaqu mimma razaqnahum tí wọ́n sì ní pamọ́ àti ní gbangba yarjuna tijaratan lan tabur àwọn wọ̀nyí òun ni wọ́n ṣe wọ́n tí ò ní àtàrà nínú ẹ̀ tí ò ní àdánù nínú ẹ̀ òwò téèyàn ò ní pòkù pẹ́ẹ̀pẹ́ torí pé èèyàn sòwò pẹ̀lú ọlọ́run ọba ni ọlọ́run ọba ọba ọlọ́rọ̀ ni ẹni ọba eléyìí òun lọ́bọ́lọ́ ń sòwò ọlọ́run sì san lẹ́sàn tó péye áyà tó pín wa lẹ́dọ̀ láti ka Qur'an ó pọ̀ ní omi ni pé Ramadan ó tún kọ́ wa ipe ká máa kìyàmù lẹ́yìn à ń ṣe kìyàmù lẹ́yìn nínú Ramadan gbogbo ìgbà la ń kírun lẹ́yìn ìgbà tá a bá kíṣà ìtàn ìgbà míì a kí lẹ́yìn ìṣá ìgbà míì a lè kí tá a bá sọ̀tàn gbogbo ẹ̀kẹ́ àmọ̀ lẹ́yìn tó bá wúyàn tó bá máa ń pe tó ń bá sùn òun nílé dìde ó kí n tí ọlọ́run bá fún lágbára lẹ́yìn ìṣá ó kí kọ́ wá yẹ wúdì ó ti ṣe kìyàmù lẹ́yìn tó pé àdìsò tó ṣe ó kọ rẹ̀ lẹ́yìn alẹ́ rẹ̀ ṣùgbọ́n èyí tó lóore jù o lè téyìn ó ṣe ní ìdá àgbẹ̀yìn òru ìdí ni pé ni bá kọkàlẹ̀ wá sí ní gbogbo pe àwọn ẹrú ẹ̀ kálẹ̀ ní tí ń bẹ̀ ní kí n fún ní nǹkan tó ń bọ́ bùkátà ẹ̀ tí ń wá foríjì ní kí n foríjì kálẹ̀ tí ń fẹ́ nǹkan báyìí kí n ṣe àsìkò tájú àmà ń gbà mí ìdínú táwọn afáàfin tó alẹ́dùn láti máa dìde ṣe kìámù lẹ́yìn lásìkò yẹn kìámù lẹ́yìn kò wá níye láti méjì lọ sí mẹ́wàá gbogbo téèyàn bá lágbára alhamdulillah mélòó lẹni tó yan rákà méjì tó sì ní ládájọ tó yan mẹ́wàá lọ torí pé méjì tó kíhun ó kí pẹ̀lú ìpayọ̀ ọlọ́run ọba yìí ẹni ó sì kí mẹ́wàá bí ṣe ń rò yìí ní rọ̀ náà torí àsìkò àádùrú lórí ìkẹyìn ó ní pé Ramadan ó kó wa níjànú ká sọ àwọn wa Ramadan kó wa fi ń gbẹ́sẹ̀ jù kò oríkè táwọn èèyàn fi ń gbẹ́sẹ̀ jù ńlá wọn. ìdí nu tẹ́lẹ̀ta àtàlà ìtọ́jú yẹn àṣìyàmù dùn nàfẹ̀ ipe rọmọbàmí ààwẹ̀ ìgádá ni tó máa ń sọ̀yẹ̀. wọ́n ìdá kára yẹn ń sọ mi àhàdìkùn tó bá di jọ́tẹ́ni ìkọ̀ọ̀kan yìí bá ń yálà inú rọmọdán ni àbí òde rọmọdán ni fàlàyé kọ́mọ sọ̀rọ̀ sọkúsọ wàlà yẹ́tà kọ́mọ jágbe níjàgbe ìjà fẹ̀yìntàbàwò àhàdùn tẹ́nìkan bá bu àwòkọ̀ tẹ́lẹ̀wò àbótẹ́ wájà rẹ̀ fàlìyàkó ní mìíràn olùsọ yìí kọ́ sọ fún pé àwọn ń gbà rẹ̀ so irú ẹ̀kọ́ báyìí tá a fẹ́ fi ilẹ̀ lẹ́yìn Ramadan ni ká má fi ilẹ̀ torí pé oríkèé tá a fi ju ojú ẹnu lọ ìdí inú tá a dàbí sọ pé lẹ́yìn sàkíyàmù nínú àṣírí wà ṣọ́bì fọ́fọ́ ààwẹ̀ kì í ṣe pẹ́kọ́ torí pé mo fi jíjẹ́lẹ̀ àti mímú lásán nǹkan láàrọ̀ iná màṣíyàmù ohun tá à ń pè láàwẹ̀ ní ti pàápàá nínú lábù ìwà lọ́fà ó ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ àlùfàṣà ó láàwẹ̀ ẹni ọba fi ìrúlẹ̀ òun ló bá wẹ̀ nígbà tí Maryam tó ń bilé rẹ̀ ó ní inni nazartu lirrahmani sawma falan ukallima al-yawma insiya wípé mo ṣe ìlérí fọ́lọ̀wọ̀n ọba mi lónìí pé ń gbààwẹ̀ torí ìdí èyí mi ò ní bẹ́ẹ̀ni kàkà sọ̀rọ̀ so ó gbààwẹ̀ àìbẹ́ẹ̀ni kàkà sọ̀rọ̀ so àwa náà kì í sáwẹ̀ là torí pé àbá bẹ́ẹ̀ni kàkà sọ̀rọ̀ ṣùgbọ́n ká sọ ní tá sọ ká máa sọ gbogbo nǹkan bá máa sọ kọjá pé oore ni kì í ṣe tó lè dọ́kà ẹlẹ̀ kì í sì ṣe tó lè jẹ́ kẹ́nì kan bínú gbogbo ń tábà sọ kọjá ń tàṣọ lóore sọ lórí eléyìí ó ní a ó ti dúró abẹ náà kó gba gbogbo ohun tá a ṣe níṣẹ́ nínú oṣù yìí ọlọ́wọ́ bá kó má jẹ́ ká pàdánù iṣẹ́ wa ọlọ́run tó sọ wá lẹ́sàn tó dáa ọ gbogbo ẹ̀ṣẹ̀ wa ọlọ́run ọba kó dáríjò wa ọlọ́run kó dáríjò wa gbogbo àwọn ọmọ tí a bí ọlọ́ọ̀kan bá wa sọ wọn torí pé ohun tí ó jẹ́ ohun tó lágbára jù lónìí inú rẹ̀ àti tọ́mọ torí environment kò ràn wá lọ́wọ́ pẹ̀pẹ́ ohun tó ń lọ láyìíká wa ohun tí ò ní jẹ́ káwọn ọmọ bọ́ ìpéyàn bá fẹ́ ni tó ṣe so abẹ ọlọ́run kọ́ bá wa tọ́ wọn ọlọ́run bá kọ́ bá wa tọ́ wọn sí ojú ọ̀nà tó tọ́ ká máa rí wọn kínú wọn máa dùn àwọn òbí wa tí wọ́n ti sọyé ilẹ̀ ọlọ́ọ̀bà kó dáríjì wọn ọlọ́ọ̀bà kó bá dáríjì wọn àwọn ìtú wọn bẹ láyé ọlọ́run kó fún alágbára àti tọ́jú wọn ká lè ti ara wọn wọ àlìjẹ́nà gbogbo àwọn ọkọ wa ọlọ́ọ̀bà kó sínú àríjì fún wọn kọ́ mọ́ fi jíjẹ wọn kọ́ mọ́ fi lé wa lọ jíjẹ tiwa kọ́ lọ́ọ̀bà fún wọn ní tí wọ́n àwa náà arìsìkì tá a máa lò tá a máa ná ọlọ́run kọ́ mọ́ fi wọ́n wa. السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ́jú mẹ́rin márùn